أعلم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 나 完了开发厂，卡起来。 فاصبر يوم القيامه ńlá gángan ní bàbá yẹ bàbá àmà ńlá gángan ní sùkú yẹ káyà àṣì gángan ní ní adúlù náà ẹ̀yà àtàyè làwọn bàbá àkùrà ìjà gángan ní yẹ kí ẹ lè gán bakin lokacin da ya ake faruwa kin yi sirar kyara ko wasu alin ƙwarfiyar da nasi kun kwano shigarar ciki ya yi majibin lura ba ya wani yi mai ana su na wata hada binu yau da nan kan ya ma na bayani majiya baba gakin da zai ya gana ke dai inna naka saraka inna naka saraka en yewe mulyanu ne ye eju mulyanu mune misro wa ma shahidna illa bima alimna e imaya ni ya muciya tibira èyí ò yà gángan ìgbéde ìgbé ní màálé ìgbé déèrè ìṣìbàlẹ̀ ìrìnà bàlá bí kàràtà ń lóore ìṣìṣú nà ẹ̀là wá sánú ká kàràtà ń lóore bí ní ìwà kàràbù yá bí ìbọ̀lá tó wọ́. ọmọ akọ̀nà rẹ̀ wọ́n yìí ká bèbè. bàbá mọ́kàlà o ẹ̀ka gáà sẹ́yìn náà ẹ̀kọ́ ìgbéyà ìṣìṣú náà.

amma baba ya ganin na yi ya gada nan bango ma yau ya ma ba amma oge ba ka siya ti gani wata ne gani na koru yau nan wasu hali da kwariya wakati wadanni eji koga muciku baba wakati wadanni eji ne misiri ọjọ́ yau wọ́n lára ṣe é wasali kɔliya wɔyɛ tɔda ni musali gane ya ji kwaro a sake ko wace ga zanga wato a zuwa kokarin ji na kiwolo yi sake funa ɛɛ ne sake fuji kiyan wuli zawaja a ga fiye gwajin majas ta wani majas wanda a wani takaddirin wayi wasu al'adar kariyarsu baba yípo kẹ́lú ọdún níta náà yìí fi ṣùgbọ́n ṣe ọmọ yàn ẹgbẹ̀rẹ̀ yóò kó lè kì alhaji kó lè mí lọ́wọ́ lọ́wọ́ àyè ẹ ẹ ẹ láyé tí wọ́n mi ní ẹ mọ́ yìí o ajiye daga alùpàjá sí ká àlùpàá àkọ́ ẹ láyé ṣé kò ní sáà bí ó ní tẹ́lẹ̀ ya ẹ láyé ṣé kò ní sáà bí ó ní tẹ́lẹ̀ ya ila ki alimamu shinkiti nan mai alwaru bayan ila ki a shef abdurrahman da nasiru sa'ad ila ki a shef faru rusari eh gazeji kyamin a yana ga na majaza fi qur'an ada majazi na kiwo al-qur'an wa amma da shi wa ga majazi ta al-qur'an من لما لا تدليل كما كانت القرآن لا يتلو يجعله مثال القرية التي كنا فيها أي واسأل أهل القرية التي كنا فيها في غير القرآن bàbá òtúngájọ òtún kò kẹ́rí wọn ló ní zàlẹ́sì mísírà jì lọ́gàn in ga yadda ji faruwa ya shafa kashi ji faruwa mun shiga ba ma ga e shiga gan mudungi mudungi misira ci gan kashi ne ni tuna kiyan babu tuzu lo misira mudungi kuma shi e wani ake wani baba a kudu lo misira wani baba a ta samu shi wa a mun tuza lo aga wasa'ad al-qaryat allati kunna fiha ay wasa'ad ala misra al-haqiqata ma hadatha baba wagado tuza lote misra wa da biga sha biya awe nya hakika ne da ji faruwa nan qala al-baydawi al tafsiru da ga wa tanzil wa salat al ngai irsili ila aliha tun da lokacin misira gashi a wani da ke son da ya cinye zanen bàbá wọn bá yẹ gẹgẹ ń ṣe agbálù àwọn etí olóko ń jẹgẹ sí àlámọdé báyìí wọlé ayéra lẹtí àkọbọlá ee ń gbé wọn jì yìí ní ìkìmbà wọn ká ló ti ń síra ìdìṣìkàrẹ́ ìdìṣìkìṣà ẹ̀là ìké ìfìkì ń pa wọ́n ṣe agbẹ́mọ́ bàbá yìí wá kó nyàrá wọ́sàálì lẹ́kọ́rẹ́ ẹ̀ka lẹ́tì ìkún náà fi hà wọ́lẹ̀ ẹ̀yẹ̀rẹ̀ lẹ́tì àkọ́bá náà fi hà gángan da kòdàgbà náà ṣe jíkìọ́ náà ṣe bí ẹ̀ ṣe é mísírà ẹ̀ àti bẹ́ẹ̀ ṣe é jẹ́ lọ́lẹ́ ṣe é àmọ́ àṣìlẹ̀ àìṣìyá nínú tún làbẹ́ ẹbá àṣà adájí kan abẹ́ àyàwó ńgbà yẹn ní èyí òṣìṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn náà ńgbà yẹn dáhùn ti ti pọ̀ àwọn anísírọ̀ kátàbàbà wà ní nà ọ̀sọ̀ àbòkò àkíyíká yìí wà láàyè sí àyíká àwọn. Aisha alikuna fima akhbarnaka min amri gaskiya yayin da wayo baba ihe ní jípa àwọn ẹjẹ àlámọ̀lé náà agbẹ̀tọ̀ ní ààrẹ yusufa anyị nye anyị na àdébí àkókò bá náà fẹ́ àti kúkìwò èyíwúta èyíwúta ní nga àdébí yusufa àṣìbẹ̀lẹ̀ àní bùnìyà nínú wàá ya kí á fẹ́ ẹ̀rẹ́ àní wóyà àtẹnudùṣà àtẹnudùṣà ní àṣà ṣé o bàbá káyà àìsí gan wọn ò túnjú èyí kò tẹ wá kó ká kàn wá nínú tó bí ra yìí mọ̀jì ká aṣọ kó ṣẹṣẹ gbóró kó o lé gan wọ́n jí máa ní ayé kan náà ewu kí àtúndà kó náà. agbamaki wale gẹgẹ ẹkọ nduoro odiga na ọkọ ẹkọ nduoro anabi nsọkọ yà akyere ẹka anabi ala alawa ẹkọ yìí nduoro anabi nsọkọ yìí karaakye yìí n'ebi kyikyi nọ yìí n'ebi kyikyi anabi ala nga mala ayi mu amutɔ ha lu litafiɛ akyerɛ tɔtɔ ha lu yio mu ga afudɔlu bi jɛbi yɛlɛ awo yɛ anabi bi kente ŋun jɛ fɔlɔ akɛrɛ wɔ yina kente bɛyɛ ne wɔn kí wọn gà wọ káàdà fɔlɔ la wɔ yina kente báwa la awo koe kàfi na lɛ ne wɔn ŋun ti yɛ wɔn ŋun yɛ sɔmɛ fɔlɔ la yɛ sɛ ne bi na ale ne sɔgbɔ wɔ mi yɛ ne ma ti sɔn bata ka wusi awo tiɛ koro yɛ na a saa yi ŋa wɔ fa wɔ fa dɔ la bɛyi na. وفاضل بين الخلق والأن وفاضل بين الرسل والخلق والدين أو كما قال شيء كفر لا تني وفر لا لا تشيني سكون تاتين تانو تشيني جاهل بينو àrẹ́bí àkúwé dání ẹgẹ́gẹ́ níbi oyin náà wọ́n á ìgbèjú òyò párọ̀ àti wà lóòó èdè àdínẹ́sì bí a ní ilé annabi yakubu ga hashi qala bal sawwalat lakum anfusukum amra la ilaha illallah annabi yakubu ga ga nan kwa bal musawwalat sawwalat lakum anfusukum amra yin beshi unde ke da kana ji da woro pani fere ngoda shekan ke da ji saworo da zumana wo ye wo ke te pani na a gage ya shi da kube tuwa na yake da shi gangani ne kawai na gani manyan sauwalar sakon a kusurku a kuma yin shi wanda ya ci ne da wurin kwanin jiriya kenya shi ne gaya yi na yau mai ma abu yana ne ina da da kamar fasakurun jami'in akwai wani ne da shi ne yi na gawo kuma kò wá nyere ní àjíbe yìí náà wọn ká òkú mi náà wọn ká máa kú yẹ o ebo wọn náà kòndó rẹ ti bára ewu gbèjì kòndó rẹ ti bára wọn ewu gbèjì bára ní wọn ewu gbèjì yìí náà wọn àwọn òkú ya wọn máa kí ewu gbèjì sá ebo ní wọn ká bí yìí yìí wọn ká bí òkú à ń sèso wọn ká bí yìí yìí bá yàn wọn ká bí òkú ŋubɛ bawo ŋubɛ bawo ya ada adza yɛ bawo ɛ nika wɔn ayɔ ŋubɛ wa ŋubɛ wɔ ya wɔ ya la yi wɔ ya la yi kpakpa de ni yɛ ti ne tso mɛ ya zi tsa ma yɛ tu do tsa la da zi ma ya wɔ yɔ eye la ba ya ŋudza gaa lɛ wa yi la yi mɛ wɔ yi wo yi mɛ wọn àti báárà mọ́ nga sùtùrẹ́ mọ́ wọn àti dúdà mọ́ àgáṣì àjìgọ́ dákun mọ́ òjẹ́nu sọ́jà ìṣòro àti àti àti ẹ̀rù tí o wa ẹ́ kásì àti bàtà rẹ̀ ń kí ìjúlọ mẹ́mọ́ tí ó nìyá rẹ̀ ọ̀tọ́ kí ìjúlọ mẹ́mọ́ tí ìyẹn mọ̀ ẹ́ àlejò àkókò náà ń kọ́ sọ́ọ̀bù nìyẹn ba na karama ba ita e ce yanci na e la jayo kan doro e ya ke su kuma tu ne ya ke su ko a me ta ba ba ka na gangan biye mu su kuna annabi ya ku ga asa asa Allah wa an ya'tiyani bihim jami'a asa Allah ele ta ba ta da ne yemu ya kuwa mu yemu ya kuwa amma da ne yemu ya ka na ba Allah subhanahu wa ta'ala ayé àti ẹni bí ìjẹun à yóò sọ̀kọ́ àpò adé àwọn bẹ́ẹ̀ náà wọ́n bá kọ̀ wọ́n sọ̀kọ́ lálàdì òṣèlè nílé àwọn wọn àdàgbé tó sọ̀kọ́ ọ̀chì bẹ́ẹ̀rẹ̀ yìí ṣéèṣì àpò adé àwọn bẹ́ẹ̀ náà ayé àfa ayé ẹ̀jùmọ́ àlá òṣèmọ̀lì yìí àṣà ayé ẹ̀jùmọ́ àlá òṣèmọ̀lì yìí wọ̀yẹ̀kí rà ayé ìròyìn ẹ̀sìn ìjẹun bẹ̀rẹ̀ ní tó ti ká kú bí àwọn sọ̀kọ́ ká kú ẹ̀ka àwọn bẹ̀rẹ̀ ní ọ̀ ń mú èyí wàtò ń mú èyí bẹ̀rẹ̀ bí inú ló bá sọ̀kọ́ kéde tó ti ká àlámọ̀ ń bá wọn kí ẹ̀ bẹ̀ta dá àlámọ̀ nínú ọ̀ sọ̀kọ́ láwọn kí ẹ̀ bẹ̀ta dá bí àlámọ̀ nínú ọ̀ ányá ayé wa ní mùsùlùmí wọn bàǹdó lọ́dẹ lọ́mọdé ká ṣe pé àwọn tún náà fi ètí ta ní òwò tí yóò tó sọ̀kọ́ wọn mọ ìdẹ bìẹ kí inú ló sọ̀kọ́ dá bẹ̀rẹ̀ ní tó ti ká àlámọ̀ nínú ṣe àwọn yà fẹ́ yìí ta asallahu an yati alayhi jami'a bihi checha kwa bia upendo mpaka una ebele inna huwa alimul hakim eh inna huwa hakika huwa sokona wege mudano ngaya alimu esunele pike benyono elejiye kashe goro mudano biyu ya kuku mu checha ebono mukaba gobe ya amma Allah wurin ya ba mu lokuda na alalimu ro e tsuro na bi don haru ko ka ce ne goro eh hakimu muke biyo ba nan wuye ya mace so ko ka ba ta da na ni mace den nan na ne tu ya ku da mun ki ba ta al hakimu e goro na mu e goro haru ko ka ce ba ta na n gbé lójú ti àwọn àkùrọ̀ no yoga ni machine soku jewe wocho wiye bo tache ni machine soku mwen bie ta tere ta we ala subhanahu wa ta'ala nga malaki ne yi ne malaziro ade manzila tu sabri ade kia manzila tu sabri eh asa Allah wa ayati minhu jami'a innahu huwa al-alim al-hakim She's a father. ba ne kí àwọn yìí wọn àyẹ kàn sí sọ kàbọ ẹ bọ ọdọ la gbẹrí gẹgẹ ndé ní ìdí tí wọn bá sọ pé àná wàtà wọn la àná anabi àfọwọ́ kí ẹ ṣe sọmọ kájí náà yìí ngban ayé àárọ la àná ọdọ àjí kàrà àtàjì máa sẹmí àyínú anabi àfọwọ́ kí ẹ ṣe sọmọ kájí náà yìí ètí sáàmù yẹ kẹtẹ bẹ nà ń wé ẹ kẹlẹ ẹ kájí ẹ gbẹrú wọlá kí ẹ yẹ fún wa. وقال بابا عندي أبو كيف يا أسف على يوسف كاسا ولي يتي يوسف كاسا ويوسف له إيه وأجوز تشي يوسف يبغى سكشلو إيه zane ti tsungo zane ti tsungo fresh na ŋun ti yẹ di àwọn ẹja yóò tún wọn ti kásá ya asafa ala alwusufi ka asafa ba yusufu ba raza da shiryawa ka raza da shiryawa alwusufu da wa wuyattar aina anabi akufe tiye tekin wa anabi yusufu na wunan luna nfe tiye tekin wa yusufu wa wuyattar aina are ya kusa anabi a ya kuwa ke kawo anabi ahụ bi asi bi a ɛɛ bi ma anaba ɛyɛ ɛba ɛyɛ mu yɛ ahyɛ anabi akɔ kuro yɛ dɔba yɛ ha mi na ne fɔsi wɔ wɔ akɔfi mo ti ne duro ti da fɔsi nye mpanyin la na so tankawa ga gayan mai zamina azaba daga azaba fata yi yau wallahi ba su e wani yin bani na wale da ajin bala'i wuce ya ba wani yin goga yi da yin goga yi da da yin lili wa fiye wato zafi na towa ga na yahuwa shanye ma ai makulul kalbi kama na wa gaizan walakin lahu yaktumu dhalik fi nafsi to na un so fiye ba to na wayan da mun ci mun na kaba su waye giye tawa annabi ya ko fi ci tawa yi so ku biye dauya annabi ya ko eh wa biyadda ta'inahu min ai min shiddatil bukai huznan ala walidayhi e wata mace ko gangan da ya nuna shi annabi ya kofe tiyi a sake ga wayo wuzuru na je zanen da ci kwanan ko wani manya addini o cogo ne giye mai yi wo ha to man na bifore mai tiyi eh eh tiyi ma wani annabi ya kofe tiyi na annabi muhammadu sallallahu alaihi wasallam kan ne ya annabi muhammadu ne ya ibrahim ne ya bedina sahaba idabi ne ya annabi ne ya annabi muhammadu ne dajewa a ce ya annabi muhammadu ga annabi aso ne ya ne ti ya da annabi ne kan e ma shi jiye yan gbani ma ni gangan da yi gangan da sai ba ma gangan da yi wa ci ma nge yi no ba da mo mo da ra mo ci ye wuro ye wuro su ko su yo do ba de suna amma ta ki ta ma to ci so da wa no daga da da yi a ne yo go ma amma ta ki ta ma so wa no e la fe ko ni de ye e la fe ko ni de yo eh o ba ge la so awecha kasa láàrin wa ṣáájú ńlá lóòó yéésà má ṣe wá lóòó ká ilé lè tún láìláì máyà yóò aláìní ẹ̀ yóò fi ti jíjà ẹ̀dínwó epo ẹ̀ ìlànà àtúnwò àwọn táàdì mà àwọn táàdì àmọ́ ètò wa àtẹ̀dínwó yìí fújú yìí àmọ́ lọ́dọ̀ kò jẹjọ lókè à fẹ́ẹ̀kù jẹjọ fẹ́ẹ̀kù nfẹ́ẹ̀sẹ̀ nfẹ́ẹ̀sàwọ̀ ya àlejò mọ́mọ́ ìgbẹ́lá aláǹtẹ̀ nínú ìwà. ليس منا من طلب الخروج وشق الجيوب زانغا ينغا جو في كما بقى فجو في ونينو سمن وفي كتي في ساو فاشيا أنا يقول ده مني بقى يقول ده قال شو ها قال شو أنا يقول في تيجي عليه الصلاة والسلام كان يقول قالوا تالله kashiko wọn zuma jẹta wọn ti yi wa wọn zuma jẹta nye mgbanyi na alade yi na anibi akwụkwọ ati yi na wọn zuma jẹta amma ake oge kaka na wọn ṣe bọdo daa na eyi wọn ti wo àtòrí ìyá àti àwọn òtí kọ àlùbà lórí ìyá ìyàbá àlébí àwọn àdẹ́tàláì ya bàbá yìí ṣùgbọ́n tí yà láàrú tàbítàwò tàbí orí oṣù agbègbè àní tàbítàwò mẹ́rin màánà tàbítàwò bí màánà tàbítàwò tàzáàlù látàrí àwọn àtúnkà àwọn ẹ́ tabtahu la tabtahu wa la tazalu min akhwatika adami ne yake yake adami ne yake kana jo maluma yake eh la tazalu baba da ba ni oye kawai a kuke a yi ba ta zukuru su ba eh oye kawai a kuke a yi ba bayan yusufu ya hatta takuna haradan aw takuna min alhaliki baba hatta takuna haradan waye ga wa ku kiyaye ne ya bayin yusuf na alima waya da ta bana yikiyo haradan bi ma'ana maridan wa ganin tayyiba eh man da alharab alharab almarad الذي يشفي على الحراك أه؟ الحرب المرض بطن بطن عجوابا لكان بيدا الحرب ngala ce ga babaka hatta ta kuna haraban eh bi ma'ana hatta ta kuna maridan ba aure ci ko ya kira sanan wa ya da damuwa ke kai ويبقى يزعم ايه يبقى يتيري حتى تكون حرضا او تكون من الحاجين بابو كامينو لانو على الحاج بابو كامينو وبي بانير وكامينو وبي جينير يجينا ها يجينا لاكا يجينا لاكا يجي بابو يجي سريع ها بابو كامينو يا باتن yɛ hypertension ɛɛ eh? bp blood pressure ɛɛ eh? labɔrɔ ka mi n'o yɛ blood pressure bata yahu age yahu keesi yahu bi o o bɛ yɛ pa yɛ pa bata mi yɛ yahu bi zawa ti fi pa yi ɛɛ eh? n'o yoo ka ti yi o bɔn o bɔn ya pa yi epo mọdọwọ ọgá àtúwọ ìjọ yẹpa yẹ ọpa yẹ ọpa yà yẹpa àwọn ọdẹ yìí abẹ àkùrọ abẹ lẹkùtù lẹkùtọwọ ọgá àtúwọ àyẹwò owó wọn wá yẹpa náà wọn wá yẹpa náà yẹpa àwọn ọba àwọn ọdẹ kọ ọgá yìí kakpo lọwọ àdá bẹẹ ní nàlá ha yìí nàlá wọn ẹ ká sọsáyà tó tó àlọ ọba yìí zane bo so yo so na kiki na tu ba we na yo me kiru e. ka na ra so ba zane bo so yo chuo na za o shi ki na yo me kiru e yi na zane ga wa ta to ni na za o shi wa so yo chuo e yi na eh ka na na so e ka na na so e pa a to chuo e ti e pa dia eh family je ti e pa dia wọ́n jẹ́ kí yóò jẹ́ kí nínú àná wọn náà jẹ́ ẹ̀ka bí àná wọ́n wọ́n ẹ̀ka tó wọ́n ẹ̀ka tó ẹ̀ka àwọn ọ̀tá yóò jì ẹ̀ wọ́n yẹ ká nínú sáré kánú pa màṣẹ́ àwọ̀ yìí náà káàbọ̀ sàkè fún ẹ sọ àti àkọ́nisọ nìyí wọ́n á lóní wọ́n á bọ̀ sàkè fún ẹ ẹ̀kí bí sọ láti fún nínú rẹ̀ ẹ̀ lọ́ra fún ɛ eyi de yina gba ni yina ahyia wo yɛn tu yi yina awia wo ɛ ebu kata wala akuna yɛ baasi ti to kpawu kaa fie baako a sukuu sukuu kuyi fie baako a sukuu sukuu nso ase ɛ tó baako kuna ahyia wo ɛ ba ɛ ɛ ɛ ɛ tete gya yàwó ɛ ɛ tete gya agbẹ̀wò lájà ló gbẹ̀wò lájà wọn láàjọ ń ṣe lábà bí ìlú lọ́nà ìpanu ọ̀gá àkọ́bí ọ̀pọ̀ ọdẹ yìí gàjì ẹ̀dá ìpọ̀ ọ̀gá afẹ́ yìí wọn láàánú kí omi nàlá ha yìí kì í nà mọ́ wọn láàánú bàtà hypertension mọ́ ẹ̀gà àlẹ́ yàgò nàbí ẹ̀dá yàgò àlẹ́ ìsàlá kọ́ àlọ́ tẹ̀lá àgẹ́wọ̀n láì yàwọ̀ bàbá yìí. حدباني باني ويجا ويعطيك يا دعاء تفطر يوسف تفطر تذكر يوسف اي لا تفطر ولا تزال تذكر يوسف وتفجع ومن هو يتعبوا يعزلني اتي يا يوسف حتى تكون حرضا او تكون من الهالكين اي حتى تكون مريضا arwa da nino lafiya ne ba ta taci na waga nino ya ba ta jagun mushrifan alal halak eh? babaga eh? ya shi kya ni da kusha qala inna do egi na wɔn ɛwɔ ti bu kata alo na wɔn la ŋu ɛwɔ ti ya ɛwɔ ɖeka wɔn ati de etsi yɛ wɔn a tɔde na ɛga tu bi awɔ ne yɛ yi tu ya ne yɛ wɔn etsi bi na na ya egi na wɔn eti ba ne alo wɔn tu bi ya ìnáwó aṣọ bẹ́ẹ̀ni ìwà kó sí ìlànà zanu wɛ kula yi mu na la gbɛ na zanu wɛ kuki tiɲɛ ba mu na da lost to ashku ganni damuwa wi wa huzni bayan banu yami bayan banu yami muciye muciye ga mu ya kube a inna ma ashku zalika ila Allah ce ci mu ya kuji na rubamu fa huwa alladhi tanfa shakwa ilayhi shakwa jìtì yẹn nàgà tètè tè nà sọ̀kọ́ kà làkúrú pàtẹ́ òkú làkẹ́tò sọ̀kọ́ tìlà mọ̀ ẹ̀wọ̀ kà làkúrú tìbí bèrè à tìbí bèrè à wà á lọ bí la bá yìí nàlá tà lẹ mọ̀ wọn dẹ́yẹ àkúrú ní ilé la kẹ́yìn kà wọ́n mọ̀ ẹ̀ wà á lọ mú yà kúrú déédéé mí nà láyé ló bẹ̀ ń ṣe tí mo àlá tà lẹ mọ̀ ẹ̀ ẹ̀ lé ti dọ́rọ̀ àná àmọ́ yà ẹ̀ jí mbà mọ́ ẹ̀ ṣe ní ilé yà wọ́n ẹ̀ ẹ̀ jí mbà ɛdini eti wu katɔ edini eti wu katɔ ne eti wu do mɔdzi eti ti ya soko ni eti yi do ama ba te ne we kee kebe awo tso tsi kebe awo. yaba ni yasabu bata hasabu ni yusufa wa ahi wala ta hasu ni o. الله إلا القوم الكافرون إكلمك يقوى على وجد الله ما لا تعلمون وجيت كلوبا يتشيش نيني يجيو جديد نوانا من المني وقت من هو نعلاوه يننا يا بني يا يا بني إذا هو يتشيش نيني يا ويا ويا ويا ويا ويا ويا ويا ya tsaya ba ta hasa sun yi yusuf ya dawa yusuf min najeriya ne فتحسسوا من يوسف واخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون لجرحوا لو عقلوا من الله ما لا أعلم من تيم يروا مشكولين دي دوان إبواتوا يذهبوا يبي الرياء إتيا إبي يذهبوا عن سوني وسوبا إذا وطولي يذهبوا ɛna yɛdudu gyinabi a nipa yusufu dɔ ɛna wa yusufu na yi dɛ ɛna azɔ ɛda ɛhyɛ wotwi soso a ɛyɛ ahu ba kɔ na kata ya dawa yusufu ya dawa ya wa akhihi yẹmẹdẹ wọn lè dún ẹdẹ ṣé ẹdẹ àwọn yìí. kàwé ní ìsìlájẹ láti asùn ìrọsùlá yẹmẹ ẹgbàpá ẹgbàpá jìnnà ẹgbàpá ẹgbàyà mọ nírọsùlá ẹgbẹ jìnnà yòókù ní ṣoṣo. اذهبوا فتحسسوا من يوسف واخيه اي اذهبوا الى الموضع الذي جئت منه ẹ̀dá ẹ̀ṣìbà ní ẹgbẹ́jìdá ní mísìlá wùsì ní ẹgbẹ́jìbá dáná ẹgbẹ́ àṣògbó ẹ̀dá àwọ̀bẹ́ fọ̀tẹ́mì tí ó yóò sùpà ẹ̀dá wáyé tí kò sẹ́yìn tó ń sàn wọ̀tá àgbàfọ̀ àlà àbẹ́yìí wàhábẹ̀rẹ̀ àkéyìí ní àwárásìkò ẹ̀dá tó ní ìdílé àṣírí àyè nyẹ́ nà àbá ẹ̀yẹ́ yóò sùpà ńgbà ayé yusufu yẹ àti bísí ọ̀pá èyí ló lọ́wọ́ ẹ̀dá alákàtà ní ẹ̀dá ọ̀là àwọn àdúrà yìí yẹ ètò ìlànà kù yìí yẹ èyí yá èyí yá wọlé àti yasọ ìrọ̀ ọ̀dùnà àyìnlá takùnù tó ní rámẹ̀tì la ẹ̀ka wọ́n yẹ fáyà dẹ̀bẹ̀ ní ẹ̀yẹ kú sọ̀kọ́ mọ̀ wọ́n fọ́ ní jì ìjẹba àkórí mọ̀ ìnáwó láyé asọ ìrọ̀ ọ̀dùnà yìí nà وإنه لا يخلص من رحمته تعالى إلا الجاحدون المنكرون لقدرته جل وعلا لا يخلص من رحمته تعالى إلا هو ناوي بايا دك تجيل وشيشونا إلا الجاحدون سيدا ليه جيني أشيروننا المنكرون لقدرته أشيروننا أشيروننا أشيروننا miya kuma tẹmí ta ni ṣe ṣe na wẹ ikú ètò wọn sọkọ na miya kuma mi tẹmí ta ni wẹ ẹgbẹ ẹgbẹ ikú ètò sọkọ na miya kuma mi tẹmí ta ni ṣe ẹgbẹ kọ ẹ ti ń yàn kúlù sọ na ẹ dà wáyé sọkọ la fi yà ẹ sàn nínú mi yà sùdà náà nga ne ga ga wa alam min allah ma la ta'lamu mi je ti to ba sọkọ yẹ ne ne ti to wa na bẹyì kọ sọkọ yẹ sàn ne yà sùdà ne yà sí gẹgẹ jà ẹ bẹyì náà. torí tí ìfẹ́ àgbélé ìhàbù pàtàkì sóbi yóò sọ kàwárí wà láti aṣọ ìran ìlà kí o ṣe náà lò. فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا علينا إن الله يجزي المتصدقين bàbá káálẹ̀ ní ayé àmìnìyá àti àti tunisra tó jẹ dáre àdébìnrin tunisra àtàwọn ní fada àti yusuf alayhi salatu wa salam fọlọ́n máa dáka ló àlẹ́ yìí káni náà gẹ̀dẹ̀ bá àti yusuf kọ́ ọ́ náà jẹ́ ìdá bá àti yusuf قالوا يا أيها العزيز آيات من سيدي بدا عبد يوسف آيات من سيدي بدا ẹgbẹ́ yóò àyàtà yìí ló ń tíjà níbi yusuf ẹgbẹ́ yóò pọ̀ àbí ẹtí náà yíjà níbi yusuf àbẹ̀yà àyùbá aláàzìz yàwá aláàzìz làṣọ ìṣẹ̀lẹ̀ láyé tó yé masala wà á lẹ́yìn tó yóò bẹ́ẹ̀ bàbá talauci da bai ke gobata recession recession latin nga recession latin ya ajiyu al'aziz masana wa ahlana dur lambari na bàbá ya ewu eto ìbá ibẹ̀ yíba ire bàyí bá ti ìbá kíkó yíyó wa ahlana dur láti ìdá fún ìbá ibẹ̀ wọ́n ti ṣe wọ́n talauci masana Hã? Hã? Taloncho, tá Madonna. Tá Aqui taloncho. Tá né? de humildade. Né? É, musgate. nye zanna ọsọ na yiye shi na ebe otu oge talauci da bai yi ta mai talauci ji na bibi ba ewo na ibe yi eh ewo na ibe zanna gangare da yi gashi da yi shi na wani musgate ewo na kekea ewo na adewu kekea kawo yi to ye ko tɔ adodo se awo wawa adodo kikira ta ama wa hɛ ɛɛ e, o jina biba sɔgɔsi fa awo kele ɛrɛ kɛyila o tɛ sɔn tɛ kaale na ɔma wa hɛ fa awo kele ɛrɛ kɛyila iye wa tɔ ma ko ye ne kuwa ne wa ne shi wani kuwa yi an kula da rikai wadda a jan su ayi ta da wadda ya nuna da shi ayi ga ga ga yawon yi kyawa ga ga ga yi yawon kirki da a ta shi ayi wata sadaka alaina wadda ke da saraka ke ji ayi da yi ke ya ya tila da ga alaƙin su ta sadaka alaina inna allaha yajzi al-mutasaddiqin jige jige wato sai rayuwa ce bisa ka ya tashi na Allah subhanahu wa ta'ala ma su gata da kai an yusibu al-muslimin ahsan al-jazaa ولما بلغ بهم الامر الى هذا الحد من استرحال والضيق والانكسار ادركتهم الرحمه فباع لهم بما كان يرجوه من امره كلا للوصول eti la ne kpiw na nye wɔn atsa do a ne buro sufu na nye wɔn atsa do a ne buro sufu na ale buro sufu tse wo sese nye wa ba na ɛɛ ba do a ne buro sufu tse wo sese nye wa ba na ba ne yi zo ɛna ka tɛ tɛlɛ tsu so ne yɛ na ka tɛ tɛlɛ tsu so tɛlɛ tsi ne ti wɛ ne ko sɔ tse sanpu na kyawun san dubayin mu so a ne ka tantara ka kira tashi wọn ayé àtúnké ìṣòro àtẹlé àtúnjí ẹ tas lẹnu sọfúnlẹ chaali ẹlẹ ìyàtúkú kẹńṣinà bẹẹni ìmọ ìyàtúkú kẹńṣinà tòzẹyà jáde àlẹ ìyàtúkú kí àlẹ ìyàtúkú kàá ọmọ dáná yẹ. وأخيه إذ أنتم جاهلون التكبير قال هل علمتم النبي يوسف أن يقول عليه يقول عليه ìgbésí ẹ̀ka la ní lókun amma ya gane daga mai abiya na halalin tumma fa'altum bi yusufa in bai yi wajen ke fadigo ya yi zai fita in bai yi fadigo ma fa'altum bi yusufa ne ne ji bi yusufa ya ma o, wa ake yi gina kuma ya fiye ke yi yusufa da yawan to ne ya tibe yusufa ya fita o gwagwa to gina kuma ya fiye tibe ya yi yusufa su mana ya yi fula da gina yuzi ya gina kenan wani na kuma ya fiye cikin na inda ya ba faru yau ki za a cuta ne yau kan da ya fi za a ke wata ya kwashe kan wani ya ci fiye cikin na kunna ya ci fiye lega ya goyi ba aja, ja ya ci fiye lega ya goyi ba a ja ya ba faru kusa da yau ki zaɓe ni a zama ta a shi na wani قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد الله إنه من ويصبر فإن الله dana ayi naka la anta yosu bientôt on va être sur comme toi on dit sur ayi na la ila ila eh ayi naka la anta yosu iye tí o lé la lọ yusuf wọgá yusuf wọgá yìí náà ni la ila ila فإنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قال أنا يوسف وهذا أخي شيخ أنقول أنت وهم يوسف قال قد الله علينا إلى فين هو بابنا قد من الله علينا من من من سواء شيء أتي ولم إيه wato e, ba kuwa su ko biyananci eh na zai caji a wata tsaye wadda ta yi ne daga ba ba ko na musamman bala da tsaye na kwalban da wawa ne sun samu gwamnati shi na yi gawo gabe ba wani gabe a sada jire wallahi na su na ta su da na ta na la na ma yi إن الحمد لحكم ربك شان لا تدع بين الصعيبين نميمة ولأجل آية بعد الخلان لا تصلنا لنا لنا معي إن الحصول لحكم ربك شان لا تصلنا لنا لنا معي قال لهم بجتي قال قال بزان بوريتي أنا سباجي وتاتو ونما إن الحصول لحكم ربك شان zankuoro na gẹ́gẹ́ lẹ́yìn pẹ̀lú ìdílé bá tó ṣí yíyẹ ní sọ̀kọ́ ní àlàó ti tákì wọn náà ní sọ̀kọ́ òṣùpọ̀ sọ̀kọ́ òṣùpọ̀ ní ìnà àsúrẹ̀ lọ́kùnrin ọ̀rọ̀ ní àṣà yẹ́yẹ́ àlẹ́ ní sùn yẹ́ òkùnkùn sọ̀kọ́ sọ̀kọ́ máa gbà àṣẹ ẹ̀kọ́ ọlọ́run àmọ́ àlẹ́ ní ọ̀rọ̀ àṣẹ ẹ̀kọ́ ọlọ́run ẹ̀ gáà ń fara ẹ̀ sọ̀kọ́ gáfárá yẹn sọ̀kọ́ náà adéwájà ẹ̀dùnsúfì de yẹ gáfárá yẹn sọ̀kọ́ náà adéwájà bàbá ẹ̀dì àkókò dùnkù yà á náà bẹ̀rẹ̀ yẹn ní abẹ́rẹ́ tíjẹ sọ̀kọ́ náà ẹ̀rẹ̀ ká wà lọ́wọ́ bàbá mi sàlá ẹ̀rẹ̀ ká wà lọ́wọ́ àtà sọ̀rọ̀ náà àdá àlà náà wọ́n ká sọ̀rọ̀ tiẹ̀ ní wọ́n náà wọ́n jẹ́ àdínyà yóò tó àtúnkù pọ̀ lónà túwèé ẹ̀gá wa

قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف هذا أخي قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المسلمين قد من الله علينا إيه داعي الله سبحانه وتعالى ومن من يجعلنا إنه من يتقي أكيد انا نقول لك تصبرنا ويصبر وجهك وبنينا وجهك وبنينا إذا جئت ما كنت جنجن بيوي إذا جئت كيون إذا جئت خصوم جنجن بيوي مجاوز على جدي مجاوز يوم سوشي ومن جوا وقو ومن جوا وقو ومن جوا wọ́dí ajiwa nkyawọ́dá mọ́kìrú wọ́twọ́ ní fi ẹ̀fọ́ so wọ́n ẹ̀kí sáà ló wọ́n láàrú asòfin wọ́n láàrú asòfin wòtó ne bɛ sisa atsɔn yi fie tɔtɔ wo ete ya nuwo wòtó wo ke tɔtɔ wo ete ya nuwo sɛ kankuro wo ne wɔ ɔmɔ ya ba mi ba yɛ si la yɛ ayi la wɔ ɔmɔ ya ba wɔn ba yi ti la yɛ la ba yɛ ya ayi su yi kaba ɛ ɔlɔmɔ nu wɔ wa ale na ìnáwó ayɛ kaki wɔ yɛ sori. فإن الله لا يضيع أجر المسلمين يبقى من بعوجنا ومجدنا أقول مجدنا ومجدنا يكون بلو بلو يوشكما أقوياك لا يضيع أجر المسلمين حقيقة شيء لا تتأكد إجابة يا المسلمون إن شاء الله ɛɛ abɛbi yosufu wɔn pɛmi na wɔn si wɔn ɛyi ɔdi ka na kɔ sukuu nyɛ adi a na yosufu yɛ gɛgɛ bi yɛ mɔ bɛɛ ka yi saa bi ba ɔlɔlɔ ba etu ekele tetete esani sokola etiri la bɔlɔtaba ayiwo si mu yi titi to alo alo. قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قالوا لعلنا يوسف يلين لعلنا يا نبي يوسف يتي يلين ẹtí àyà ló tọ́lọ́ wíṣí mọ́nàwó àti àjẹ́ ẹ̀yà tọ́lá náà lè fi ẹ̀yà ewu tọ́lọ́ máa lè fi ẹ̀yà ẹ̀yà owó náà ti yẹ ló ti ẹ̀yà káàmù náà kó tọ́ àfún yà yà bá àfún yà yà tọ́lá kó tá àyẹ̀wọ́ méjì ni wà á kí ẹ̀yà ló kí èyí náà ń gbé pọ́n àdéhùn àti òrìṣà kọ̀ yà méjì ni ètí làyé náà nínú yusufu kíkẹ́ fi àdéhùn òṣù قالوا بعد وقع سنة الله أشبه بتشيش إيه أيش من جاء الله لقد أثرك الله علينا يأتيك شيء شوى يوسف تقتيه شقوى يوسف وهو يوسف تقتيه وإن كنا لخاطئين كل هيك يا فين هذا شيء شوى تنزل على شيء شوى سبحانه وتعالى أي أيوة، ولقد فضلك الله علينا بالتقوى والصبر سبحانه يوسف سبحانه يوسف تقاتل ودكيان جسو سبحانه بيعقلي والعلم والحلم وإن كنا لخاطئين أي وحالنا وشاننا أننا كنا مذنبين بصنيعنا بصنيعنا الذي صنعنا به ولذلك أعزك الله وأقلنا وأكرمك وأهانا فقد آثرك الله علينا hakika tó yẹ cháwọ ìlú sùkù kàtà tí é yìí wò tó yẹ cháwọ kàtà tí é yìí wò mọ̀jìnì lóòrè à bí àkúrí gẹ́gẹ́ ní ìdẹ̀sùn chéèchì ẹ́ àzàkàlọ́ tó yẹ cháwọ ìlú sùkù yà ti gbé iná náà wà á dẹ́lẹ̀ náà sùkù máa yìí gbà yà wọ́n iná wa akramaka wa ahana sɔkɔ ya tuma o ma yi ga awo sɔkɔ ya tuma ka te yi o o ma yi ga awo yi na na ɛ musu ba de yi ayiwa musu ba de yi ɛ kɔyi ko na la kɔɔte yi k'i ka yaafe ti ni yaafe te ti o ìtítí ṣe káwọn yóò sọ sukulu ayifa sukulu agaji ye yififa nika sukulu agaji ye yififa nga i can forgive but i can never forget nifa amani abuka ee eh, ne ma sọ yìí bá fẹ ká ee dọwọ yẹn la kó yìí dọwọ yẹn wọlá ma sọ yìí bá fẹ wọlá yìí ma sọ àmọ́ yìí pátápátá ẹ ẹhẹn ìdàdá yìí kàdé náà sọ wọn ẹ yìí pátápátá wọ́n lè mọ sọ́mọ́ wọ́n bá fọ́ra ìdàdá yìí kàdé náà sọ wọn yìí pa ìyá àfáwọn yìí pa pẹ́ẹ́nìọ̀ yìí pa ìrètí yìí láàbọ̀ láì kàdé lọ́dún fọ̀yìn but I can never forget. صفوف فاعل ها تعلم يوسف على قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين قال لا تثريب عليكم اليوم لا تثريب عليكم ها والله والله wúti banza ní láàrú kúrò àdìsẹ́ ìdí àdìsẹ́ ìsú gẹ́gẹ́ ní kí ọ̀rẹ́ wọn lè yí sáàrù. ẹ ètò ìṣíwọ́rẹ̀ kàtà wọn á yíwọ̀ ẹ̀wọ̀ àkẹ́kẹ́ ètò náà gbọ́ òtítí ọlọ́wọ̀ lọ́wọ́ náà ti gbàgà tó fa kánìgá àfọ lánìyẹ ìdílé ẹ kánìgá àfá ìdí ìdílé lóòótọ́ gan dẹ́rẹ́jà yìí láàrin yusuf ní dẹ́rẹ́jà yìí á ń bìyà òṣù sai dai ke lura su ko ga gaga sai dai ke lura ce su ta da ni ba da lai mu kula shi ne wani sai dai ya ci ne wallahi ba sai dai ke na ce ta ta da ni ba da lai mu kula shi ne ngo to ga ko na da mu ne da e da ga shi shi ba mu ta ji ta ji ko ma ji ta ji we go ga mu pa ji shi ko ko su ba ko we ke da shi ne kéwù bàjì a mọ́tòfà o wòtí ẹ̀rẹ́gbọ́ àyẹ̀kọ́ ló bàjì tó wà lọ ló káwé ẹ̀yẹ báyà wò dáhùn yẹ kùtì pàwọ́dà pé báyìí là á wù ní o ẹ̀ tọ́lú tó bàjẹ́ kùtì kí wọ́n fà lọ ọ̀dọ́ ká jà pọ̀ náà wọ́n ká sùn èyí méjì wọ́n fà lẹ́nu tó fọ́nù ká àwọn àfáà kùjọba. لأن يوسف لا تكذيب عليكم اليوم من هي كلمة التكذيب مصدر يتربع كما يتقال التكذيب وقع اللوم والتوبيخ اللوم والتوبيخ ebopo ebopo dɔbɔ ya ye ne nana wa koe na ebo ne kan ka a dɔn wa koe ko yi ne nana wuli afaani a kene so ko a kan wuli tie kun yɛlɛ so ele sokɔ ganu ele sokɔ ganu yusu gangan jeli eba ye wule se lato nɔnɔ ŋun atsɛ ne ŋun yusu fa gɛgɛ ŋun eke daa ŋun ekoe wɔnɔ latasiri ba ale ŋun yɔ wɔnɔ akoe gawoe nana kawo maga ke ekoe wɔbie ŋutsu tɛ na adzɛ ɛna adzɛ ɛna adzɛ aka lɔra azia na azia ɛn latasiri ba ale ŋun yɔ yagafiro ba wula kun èyí lè ti dọ̀nkẹ́ wùrù sùkú fàjẹ̀ ní ẹ̀wù tó ń bá fi èyí lè ta fọ̀sọ̀kọ́ èyí lè fọ̀sọ̀kọ́ èyí lè ẹ́ làtàrí bá a lè kùn yẹ́wò yẹ́pà fi rò bá wò lọ́tọ̀ chéèchì nfàgẹ́ngẹ́ nìyí ẹ́ wùrù sùkú fàgẹ́ngẹ́ nìyí ní ayé ŋmɛ baa yi bɛ sukuu yi bɛ kɔ sukuu yi sɔ afa de yi tso etu fa de kele yi ɛwɔ lɛ ɔwua alihamudulilayi chechi mungai halohambo wahi zane ndiegu ngeza ngoro nega akomu ndiegu bata na shoko kati egu don chechi kati egu nifaide yani kata kamba kwa de ya de kole de na abonna na gani ya ikuru ko na ba de be dina na ala kurani de to la shido be akula na ba ku kaya amma nifaide la tasriba alaikum al-yawm yaghfirullahu lakum wọ́wọ́ alhamdulilah kí bàbá bá yìí gbá nínú ọmọ láì gbá nínú kí bàbá yìí gbá nínú àkàkà àti bàbá kí ẹgbẹ́ ya bàbá bí a bàbá tí yé wo ewu tí yé wo ní a nínú eyé ẹgbẹ́ ya bàbá bí a ẹ wàá tó zèyí wò ká fi èsì mọ́ fa zenu kakeshi ebo ebo interest owo ebo ene ba wona wala ko ba ta ku wala wala wallahi wo mo da ko ba o si de ni no je no wala ko ba ta ku wala wa tu ba sa ebo o sha ne bu su bo bo yi wala ní òkúta pẹ̀lú wa sọ bàbá dé yà bàbá yẹ yé bàbá kan wọ́n yín lẹ́tẹ̀ yà kàtú yà lẹ́lẹ̀ kí eh, à ní sùkù kàdá yẹ kúrò ẹ ẹ bàbá náà wọ́n lọ́nà kí ìmùjẹ́ dàbí kàràmù sùkúlà àti sùkù lẹ́yà àti àkókò náà ṣùgbọ́n yóò tó kà àwọn yàrá kẹ́kẹ́ ìnáwó wọ́n yẹ yà sùn lọ́wọ́ ena awɔ ɛkpa yɛ bɛ nkɛkɛ kiwo ɛ e, nkɛkɛ yɛ mu esoko wa sɛ kaasi ni mu yɛ ako mu ɛlɛ ni kaasi yi wɔ ɛ e, wàhálà lɛ wòlí na wòa ní bàálà ta mi yɛ ako mo die bi lɔ wa sɔ wòlí ni edie lɔ wa ìhàbò e, kɔtà o so mi yóò de wa ètò yɛ dɛ wà yi soko yɛ dɛ yé bi àná yɛ bɛ wúlé ayi soko yɛ àná kí lè àbá àti àti bàbá jẹ ká ayi soko yɛ àná. 法族听着，我在法族去，哎，手工班的，人家亲戚的手工班的，人家他，人家天天的手工啦，一般就赚钱。وبالله التوفيق وآمل الأفضل أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله أكبر الله أكبر الحمد لله dáadáa sọ̀kò dáa ọmọkúta ẹ̀ ti dá náà sọ̀kò àá ìfẹ́ ìdára àgbà nínú ọgbà ọgbà léèrè báyán ọ̀gbà ọ̀gbà yìí ètí àwọn mẹ́ta àkókò nínú ọ̀rẹ́ ìwà ààrùn. رفع الحمل ومنشئ yadda da ya kanun da na su da kare ya ce karatu fi ya ta da mishi kusar wallahi iza su kuka kawun ba shi na wakwakwama shi na wadda ya tuntun to yẹn àjìkọ àwọn tó máa yé dábìkọ ìgbẹ́dẹ̀ asana lòtù yìí ṣùgbọ́n káká ìjànà ìyẹn wọn nà mọ̀tì bíi àkéyìí lọ́sí ní ìmìyẹn náà kàfin náà wí náà wọ́n yẹ asana wà jà yẹ bọ́wọ́ ẹkú tètè lẹ́kú lòsí ẹkú lòsí ká ẹ̀rẹ́sọ̀pẹ́ wà lọ́nà bàbá sọ̀pá ìkóòlù ṣìlẹ̀ àlejò ogún ẹ̀tẹ́lẹ̀ ìkóòlù ṣe é yóò lè dé iná wà á yà á sáta ló ṣe o òǹtà ìkọ́jà ń tẹ̀lé à ọ̀dà jẹ́ àṣẹ ní kórè ìrà sáta ló ṣe. gbọ́dọ̀ wá òwú kò má iná olówó ẹ̀kan òun náà tó dàbí gbọ́dọ̀ ń jùlọ ẹ̀kan wa. aláwọ̀ ẹ̀kan yẹn bàdàbàdà kó wọn náà nga wọn ẹ̀kan ń lò. zàdóńdó wọ́n nanga balu shani na ba sinye ukolalo oganda bokano olamu tukuchezesha uzuri wala wale kida da gama aina karatu da wannan yanda ne tuna annabi ya huku annabi sukuru amma ebene igore anigba tó ti bó kàkà dé dáná kú tí nẹ́ẹ̀yìn lè ṣe kó mi àwọn magaga da ya kyawa magaga da ya kyawa ade na waye da yake mai yashi shi sa da shi yin kwe ki ya shi ne rana ya amma ni ne karatu da abin yi gagaga da ya ce da ne su kula ya yi nan ilẹ̀ bìbì tẹ̀ ìdíjà tó ń ká tẹ̀ ìgbà tẹ̀ tó tó ewé lọ́wọ́ bẹ̀ tó lọ́la fi é lólè àjù ìgbà wọ̀nyí rumuru e baka sun yawo ne ne ka kuna ne da abun da ya da aka yi tuna a annabi shugo annabi yusuf alayhi salam kan da ce ni jima ga ga da ce ni nye na jibiri na tun a tun da mutai ma ga gaban da amẹ́ẹ̀dá ńlá kú wọn ní bàtà tún àtẹ̀lé látú ògbé ìmọ̀jẹ̀lẹ̀ ìdílé sùnmí náà akùnrin dẹ́ra déwó ezẹ̀lẹ̀ ìgbòho nyé dàlẹ̀ ezẹ̀lẹ̀dà àtẹ̀lé oṣù ká ŋga gẹ̀gẹ̀ kákùnrin lójú káfí ṣìnà yé yé gbàgbọ́ yé gbẹdọ̀ wọn àdáṣe yé lọ́wọ́ ṣẹ̀dá náà ńgá lè sìn án sai ji gaji a wanda ce bai a wata tiza wa ebe yin na da agangan kama wọn wọ ji tão tawo na iyaka sai ji ji gaba da ba ci nu na gogo ba de mai ji ba ba ci da awo ma wo quando to kan wo du bi ne da agangan ba ci gare tu na ga ba karatu ne ga ba ne da bare da da